ní alùsùnà ti wà lùjàmá à ó wá ní ẹkùnmí alùsùnà lásán má pè wà lùjàmá àti méjì wà lùjàmá alùsùnà ni wọn pè mí ní ìfẹ́ wà lùjàmá kílẹ̀ bá a ṣe láyẹ̀ lórí eléyìí. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillahi wa ba'd. ìbéèrè tí wọ́n béèrè èsì tí ẹnìyẹn fọ̀ èsì tí a fọ̀ lórí èsì rẹ̀ ni pé kò yé ni. so òórùn àìmọ̀kan oorun lára ọ̀rọ̀ tó sọ kí ni jẹ́ jamaa tó fi ń takò tó bá jẹ́ pé ẹni tó bá ma hadith tí òjíṣẹ́ ọlọ́run ọba tó fi ṣàlàyé nípa wípé ká dúró ti jamaa ni kò bá má takò so n tá ń pè ní jamaa. òun náà ni àwọn sọ̀hábà sòyí gbólóhùn jàmáà yẹn àwọn tó ń dípò òun náà ni àwọn sọ̀hábà so tí a bá sọ pé alu sunna wal jàmáà ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́ni tó ń bẹ lórí sunna anabi àti sunna àwọn sọ̀hábà ìtumọ̀ rẹ̀ nìyẹn so àìgbàgbọ́ yẹ gbólóhùn yẹn ló mú tó fi ń takò so jàmáà tá à ń sọ kìí pé jàmáà ẹ̀ jàmáà kìnnìkan ẹ̀. Eh, fatihu jamaa nasiru jamaa kìnìkan jamaa muslim congress jamaa muslim ta'awun kò sí jamaa báyìí là so jamaa yẹn ni jamaa tu so ma àléhi jamaa tu sọ̀hábà so ti àwọn sàábì ń bẹ lórí ẹ̀ ènìyàn ń so alu sunna wal jamaa bimaana alu sunnati wa ma àléhi asọ̀hábà ìtumọ̀ rẹ̀ سؤال السنة والجماعة بمعنى أهل السنة وما عليه الصحابة سو أنا بيتي توكا وصحابنا وفي عليكم بسنتي وسنة الخلفاء الراشدين إنه رواية لوني ما أنا عليه اليوم وأصحابي سو ثم jàmáà ni kò ní di ìjà rárá bọ́ tíyẹn wáyé pé ẹ má fún mi ní jàmáà á lè pe à tí jàmáà yẹn burú ní tó kó má bàa pẹ́ lójú pé kí wàhálà kíní kan ó lè sọ di irọ́ àrà pàtì ìjọ ta bá rí i pé orí rẹ̀ tutù ara rẹ̀ balẹ̀ ta bá lè bí a lè padà wípé ẹjọ́ ní ìyá pé ní alùsùnà ọ̀gàmẹ́ wa ní pé súnà nìkan ní ká má fi jàmá pé adákun èmi náà fẹ́ jẹ àǹfààní gbọ́n ẹ̀kẹ́ bóyá tí ò dára ń pe ara wa ò kí ni túmọ̀ jàmá yẹn tó yé so tóun bá ti wá mọ̀ èèyàn wá ṣàlàyé rẹ̀ fún tó bá sì wá mọ̀ tó jẹ́ pé bá a ti sọ yìí ló ń sọ àwọn àdìpẹ́ àkílẹ̀ wa ń takò fúngbà tẹ́ mọ̀ pé nǹkan àwọn sàbẹ̀ ń bẹ lórí ẹ̀ ní ìtumẹ̀ wáyé jẹ́ ìfi wa ń takò pé kò dáa ká tẹ̀lé lánàá àwọn sàbẹ̀ ni tó bá ní kó àníbi ànábì sọ fún wa pa ṣe kínní àníbi sọ àjọ mọ̀ bẹ́ẹ̀ so bàbá ti bá a sọ ó sì ṣe kó yé but ìtara lódì lódì tí ń bá ń bẹ ńlẹ̀ máa ń máwọn èèyàn kakò tí ò kan kakò lápèjú ẹni wá sọ pé kínní sàlàyé nìkan ẹ má pè mí sàlàfíà àníbi àníbi sàlàfí kí ni ń jẹ sàlàfí ìtumọ̀ jamaa yẹn náà ni ìtumọ̀ sálàfíà sálàfíà ni ìlànà àwọn sàhábà tó kìí ṣe tá a máa ń takò àìgbàgbọ́ yìí nǹkan yẹn ní ń dààmú wa kìí ṣe tí a máa ń takò mélòó mélòó sì ni àwọn ẹ̀rí tó fi já sí àwọn ẹni ìṣíwájú máa ń pera wọn ní sálàfíà àbí kan ròyìn nígbà tí wọ́n bá ròyìn ẹ̀ fáwọn èèyàn pé wa kana sunniyan salafiyyan onísúnà ni tó dúró lórí ìtàwọn sàábé ń bẹ lórí ẹ̀ wọ́n á tún fi ròyìn ẹ̀ ká lè mọ́rú onísúnà tó jẹ́ so eléyìí ó jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam. asalaamu alaykum ṣe lọ́wọ́ kẹ́tù bẹ́lẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ọkùnrin ṣe lọ ṣàlékún dáadáa yìí ìbéèrè mi ni pé ó ń pé à ń kí sọ́látùl asr so àti kí rákà mẹ́rin so a wà ní àti sùjúdù ẹlẹ́kẹrin sùjúdù rákà kẹrin okò ẹyọ kan bọ̀ ìmọ̀mù mọ̀ so wá ṣàtàyà wá sálámù so wá nínú àwọn màmú tó já sí pé n tó ṣẹlẹ̀ gbọ́ngàn yé wọn so subhanallah tí ìmọ̀mù gbọ́ òun wá dìde kò mọ nature problem yẹn so dìde so wá múra kà kan wá sí i sọ̀rọ̀ náà àwọn tí ó ń kírun lẹ́yìn mọ́ọ̀mù tí ó dá wọn lójú pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà àwọn tó jókòó tó bá ń ṣọ́ ìmọ̀ọ́mù kó padà wá sí kó wá báwọn sọ́dọ̀ máa jọ ṣe sùjúdù gbẹ̀yìn yẹn wọ́n wá sọ́dọ̀ fẹ́ dóyún pé ṣé situation báyẹn ṣé tí mọ̀ọ́mù yẹn ṣe correct àwọn tó jókòó yẹn náà ṣé kó o túmọ̀ sí pé wọ́n yapa ìmọ̀ọ́mù. tí n gbọ́ bẹ́ẹ̀ yẹn yé òun náà ni pé sùjúdù sísálámà yóò fi lẹ́ pé ẹ ọ́ ìmáàmù ṣe sùjúdù yẹn okay ó wá dìde dúró okay okay okay. náà ẹ̀ náà ntí àwọn ènìyàn ṣe correct sùjúùdì ni ó kù tó yẹ kí máàmù ṣe tí máàmù fi sálámà so tí sùjúùdì ò bá ti sí àmẹ́rin tí ìmáàmù ṣe jàre ó kọ rẹ sí mo fẹ́ sọ tí sùjúùdì ò bá ti sí ń bẹ rákà ní rákà yẹn ti bàjẹ́ torí pé orígun ni so ìforíkalẹ̀ nìkan ò lè gbé sùjúùdì yẹ́wò yá pé ìforíkalẹ̀ nìkan ò lè gbé fatiha sẹ́yìn ò bá ti ka fatiha. tó bá padà máa fún òun ká fásíà á kọ̀ǹdé yẹn á fi mí rẹ̀ ni. so ìforíkalẹ̀ gbàgbé ògbé tó sóyè a mú rókùnù yẹn wá a tètè wá mú ìforíkalẹ̀ ìgbàgbé wá ni. so n tó yẹ ká ṣe náà lọ sí òkè wọ́n á dìde yẹn ti bàjẹ́ pé kí wọ́n wá so yẹn ti bàjẹ́ lẹ́yìn raka yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe sùjúdù bàdí torí pé òun yẹn ti lékún pẹ̀lú rákà tó bàjẹ́ yẹn so ó ti ó ti ó ti kó sínú ìrun ṣẹlẹ̀ nínú ọ̀run ni so irun yẹn ti lékún so wọ́n á ṣe sùjúdù bàdí so ntímáàmù yẹn ṣe correct so tí sùjúdù bá ti lè dínkù ńjọ́ míì nínú ọ̀run yẹn ò ní àlàáfíà so raka yẹn ò lálàáfíà jàre kí sì irun rákà yẹn so àá raka rákà míì fi dì í a wà mú sùjúdù bàdí wa sókè tó. ẹ ìmáàmù màbọ̀tí tí màmù ṣe ti padà kọ̀rẹ́tì ẹni tí ó ṣẹlẹ̀ ẹni tí màmù ṣe ti padà kọ̀rẹ́tì ẹni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sílẹ̀ fi ń bẹ̀ ní tí àwọn jama bá sọ subhanallah tó sì já pé òun ti already parí tó yé bóyá asálámà náà ni especially ti sálámà ti sálámà bí ìmáàmù ti sálámà jama wa ti subhanallah so ìmáàmù lè béèrè pé à kí ló ṣẹlẹ̀ èèyàn kan lè fún máàmù létí kódà lè má jẹ́ èèyàn kankan bùkọ́ èèyàn kan lè fẹ́ sọ̀rọ̀ kẹ́nu ẹlòmínà yá kọ̀rọ̀ jápọ̀ torí pé à sùjúùdì ni ẹ ṣe torí irú yẹn ò bàrún jẹ́ kò bá irun yẹn jẹ́ ọ̀rọ̀ tá a bá sọ láàrin irun láti fi tún òun ṣe kò bá irun jẹ́ orin lè lọ́dọ̀ ànábì sọ́lá ọ̀sọ́lá ń bẹ̀ so tí wọ́n bá lè ti gbọ́ yí báyìí á jẹ́ mú rákà yẹn wá so wọ́n sì máa ṣe nìyẹn Allahu alam. tí a sọ ìrun tí wọ́n ti kí kọjá ni a kàn kọ́ wọn lẹ́kọ̀ọ́ a kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé bó ṣe yẹ kán ṣe tó bá di ìgbà míì bó ṣe yẹ kí wọ́n ó ṣe so torí pé àṣìṣe ni so wọ́n àdìdé tẹ̀lé imam lẹ́ni tó rò wípé àwọn aráàlú tó sì dúró lásán ló yẹ kí imam ò mú wa so ìwọ̀n àṣẹ lórí ìfẹ́nu wọ́n ṣe lórí ìmọ̀ àtàrò pé ó dá wọn lójú ni so tó bá dìgbà mí wọn kàn máa ṣe bẹ́ẹ̀ máa sọ táwọn ti mọ̀ pé pé ẹni tó ṣe mọ̀ pé òun ṣe mistake ó ti dá lójú pé mistake ni a àtúnṣe tó dà ìgbà tẹ́nìkan wọ mọ́ṣáláṣí tó kírun táwọn àbí ń dá padà pé lọ tún un kí lọ tún un kí lọ tún un kí tó wá ní òun ò máa kí jù bẹ́ẹ̀ lọ ó tún mọ̀ yìí pé before yìí tà nábì correct yẹn bó ṣe máa ń kí ìrun rẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn káànájì tó wá rí pélé yóò máa ìrún kí sojúṣe ọlọ́run sọ fún pé kó lọ dá yìí tí ó ti kí yẹn kó lọ dá a padà torí pé bó ṣe máa ń ṣe ló ṣe kí ni ló ṣe é tó òjíṣẹ́ ọlọ́run ọba kọ bí ó ṣe máa ṣe tó bá di ìgbà míì ni Allahu a'lam. ẹjọ obìnrin tí ń ṣe àìdọ̀ tó wá ń fi ọjọ́ márùn-ún ọmọ tí ń ṣe àìdọ̀ rẹ̀ ó wá ń ṣe àìdọ̀ so that ọjọ́ márùn-ún náà fi ń ṣe idol so that ó wá fẹ́ ṣe idol ní oṣù oṣù míì ó wá fi ọjọ́ mẹ́ta sí ọjọ́ kẹrin kò wá tó fi wá wẹ̀ ó wá di bí ọjọ́ karùn-ún wá wá ọjọ́ kẹfà náà ti wá so that báwo ló ti fẹ́ tí yóò máa wò ẹ́ ní àbí. ìbéèrè tí wọ́n béèrè ẹni tó ń ṣe haida ó máa ń lọ́jọ́ márùn-ún so ó wá rí sí lọ́jọ́ mẹ́ta ọjọ́ kẹrin kò wá rí ẹ̀jẹ̀ tó ń wá wẹ̀ ó ń ṣèbádà ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ló bá tún wá wá ó tún wá lọ́jọ́ kẹfà náà síbọ̀ ní òṣìṣẹ́ ó tún wáyé kóbìnrin yẹn tí ì ẹni tó bá ti ní ọjọ́ tó máa ń lò fún haidọ̀ tó ti mọ̀ pé ọjọ́ báyìí lòun so irú wọn ẹ̀kọ́ wọn ni pé wọn yìí sáré wẹ̀ tí kìnìyàn bá break àmì tí kìnìyàn ò wá lọ́jọ́ kan kò ní sáré torí pé ti mọ̀ pé five days lòun máa ń ṣe kíni lòun máa ń lò so ó sì wà nínú haidọ̀ náà ni kò ní sáré wẹ̀ so ó ní sọ́mọ́ pé ní alukọ́sà àtúlbẹ̀dọ̀ òun bí omi funfun bí kápẹ́ ní ikun funfun yóò ṣe lọ́gbọ́lọ́gbọ́ bí ikun so ó máa ń jáde lẹ́yìn ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá ti jáde tán qas'atul bayda'u yẹn máa ń jáde ìyẹn níyàwó Aisha radiyallahu anha sọ pé tóbìnrin ò bá tí ì rí kinní yẹn kó má ti wẹ̀ kódà tí ò bá rí ẹ̀jẹ̀ kó dúró kí kinní yẹn jíjẹ kinní kó fi jáde pé kinní wo ni sáìn ìmára pé ẹ̀jẹ̀ wà mọ́ kinní yẹn ni sáìn ìmára so ọ̀pọ̀lọpọ̀ obìnrin sábà ṣàkíyèsí ẹ̀ torí pé wọ́n à ní fíkì ò kinní yẹn wọ́n sábà dúró de wọ́n yẹn ṣàkíyèsí ẹ̀ wá lè wẹ̀ tán gbà míì kó wá wo àbọ̀tẹ́lẹ̀ rẹ̀ kó wá rí i pé èwo ló lẹ̀ mọ́ kẹlẹ̀ rẹ̀ báyìí ó sì rí i kó já pé al-qas'atul bayda tí yàrá Aisha sọ̀hún òní tí ó lẹ̀ mọ́ bọ̀ wọ́n kẹ́wọ́ pé bóyá nǹkan kan jáde lára ni a lọ fọ ara ẹ̀ nù a àbọ̀tẹ́lẹ̀ ẹ̀ nù kí níyẹn làmì ìmára gágágágá so àwọn obìnrin máa ń sábà rí but obìnrin mi lè máa ó lè jẹ́ pé òun èé rí but obìnrin máa ń sábà rí so obìnrin tó bá ti nó tó bá ti ṣàkíyèsí ẹ̀ tẹ́jẹ̀ bá stop kó máa wẹ̀ kó ṣọ́ọ̀kì nìyẹn tó bá ti kọjọ́ òun ti pé ẹ̀jọ̀ wá wá má kó wẹ̀ kíní yẹn wá kó wẹ̀ ńgbà náà tòbí a wá nìyẹn bọ̀tọ́jọ́ ló báyìí sì pé kó máa dúró de kíní yẹn láti fi ní àmàdájú tó kó ti dá lójú pọ̀ ń wà nínú háídọ̀ kò lè jáde kúrò nínú háídọ̀ àyàfi pẹ̀lú àmàdájú ẹ ò já pé kò lè

six days báńdà bí ṣe sọ nìyẹn so ìyẹn ni tí ọ̀pọ̀lọpọ̀ àfa máa ń sábà sọ wọn á dẹ̀ kó ti hadith yẹn fún so but ọjọ́ tó kéré jù fún ọjọ́ haidọ̀ kò ní ọjọ́ ìyẹn lè fọjọ́ kan péré ṣe haidọ̀ tó yẹ kí ọjọ́ kan náà tó bá ti wá lọ́jọ́ kan ó ti lọ nìyẹn bọ̀ ọjọ́ tó pọ̀ jù yẹn lànàbì sọ pé six days seven days òun ló pọ̀ jù so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wallahu alam ṣókè. So, Hmm? Eh, àfáà sọ pé èèyàn lè kí nọ́kílà júmọ́ èèyàn lè lídìí àwọn èèyàn ní nọ́kílà júmọ́ kó wọ́n lọ́sẹ̀ fún wa lọ kó tún lọ kí èèyàn lè kí júmọ́ àfáwọn èèyàn bóyá bí skul eh, pé kóun ṣe lẹ́ṣọ̀ kan kóun kí bóyá bí fáwọn kí jùmọ̀ lẹ́yìn imam tó ṣó bá lọ́gbẹ̀. àìbó ló ti fẹ́ kí jùmọ̀ yẹn fáwọn yẹn. ní skul ní skul. ní skul ok ok wọ́n ní àfáà kan lọ pé yẹn lè kí jùmọ̀ fún àwọn èèyàn tó bá kí kákó ń lọ mọ́ṣáláṣí ẹ̀sẹ̀ lọ kí jùmọ̀ bákan méjì ni so ṣé jùmọ̀ tó kí fún wa yẹn kò kọ̀ fún wa jùmọ̀ ni táwọn bá ti ní jùmọ̀ so òun gangan ò ní ìdí kó tún jùmọ̀ rẹ̀ kí mọ́ lápèjúwe ń sìn bóyá nínú skul wọn kọ́ wọn ní ààyè mọ́ṣáláṣí ń bẹ̀rẹ̀ dáná kọ́ nìkan kọ́ bí ilé wọ́n lè ti yọ ibìkan lẹ̀ pé bí ìlà ti ń kí ìran tó yé tí gbogbo ọmọ iléèwé ó kírun bẹ́ẹ̀ táwọn olùkọ́ náà ó kírun bẹ́ẹ̀ wọ́n lè ti yọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ nínú iléèwé wọn láti pé ará àta gan gbà lè láǹfààní kan wọlé síbẹ̀ láti wá kí jùmọ̀ pẹ̀lú wọn tí jùmọ̀ bá ká wọn mọ́ tó ti di ààyè bí wọ́n ti ń kí ìran júmọ̀ àwọn ènìyàn tán gbàdúrà ti yọ bẹ́ẹ̀ lẹ̀ pé júmọ̀ là ń kí ní ìdí kìí ṣe júmọ̀ ojú títí o tó la tún ti ń rí yẹn náà sùn tó yé wọn à ní mọ́ṣáláṣí ń wà ta tẹ́ǹtì sí ojú títì ó láwọn ń kí júmọ̀ báyìí ti ta tẹ́ǹtì wọn ti kí júmọ̀ àtàwọn wọn ka tẹ́ǹtì o tún dọ̀sẹ̀ tí ń bọ̀ kan tó kírun ní ibẹ̀ ó ń ṣẹlẹ̀ báyìí lédìdí wa báyìí nìsín tó yé àwọn tó kù lẹ́lẹ́yẹlé tẹ́ǹtì náà ń ta sí ojú títì náà ń kí júmọ̀ wọn àti irun mi ń bẹ̀ ju júmọ́ àlọ́ wọn àti kí júmọ́ àtọ́ tún lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n tún ta tẹ́ǹtì wọ́n tún kí júmọ́ à ń bẹ̀ ìyẹn rọ́bìṣì nìyí tí wọ́n ti ń bẹ̀ kí wọ́n má dùn bá wọn kí júmọ́ à ń bẹ̀ yẹn tó yẹ so ìlànà làwọn ṣe ń bẹ̀ yẹn but inú skul bóyá private school náà ni wọ́n kọ́ mọ́ọ̀kì síbẹ̀ so àbí inú eh, eh, government school náà ni wọ́n ní mọ́ọ̀kì ń bẹ̀ àbáyé mọ́ọ̀kì tí wọ́n ti ń kírun so kò burú wọn bá yẹ kí wọn bá ti sùsọ pé a máa kí juma táwọn èèyàn náà ti tún lè wá bẹ̀ wá kí juma kò burú láti kí juma ń bẹ̀ ní láì nídìí kí èèyàn tún lọ tún juma yẹn kí ní ìtàmá àti tó bá já pé ìmáàmù yẹn bóyá ó tún láwọn ẹlòmíì tó fẹ́ kí juma fún tí táìmù tí wọ́n yàtọ̀ sí táìmù tí àwọn eléyìí tó tún lọ ṣe kútùbà fún tó wá kírun fún àwọn eléyìí tán tó bá tún gbé ọ̀kadà kó tún lọ bòmíì tó ti fẹ́ lọ kí jùmọ̀ fún wọn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún reason tí wọ́n wò pé àwọn ò ní àáfàá tí ó lè sọ̀rọ̀ gidi fáwọn èèyàn òun náà làwọn lè rí lò so táwọn á mánéjì ara wọn bẹ́ẹ̀ ni ìyẹn wallahu alam kò sí láì fi ní e, ibi èyí ò ní wallahu ta'ala alam. jazakumullahu khair ìbéèrè tèmi ni nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó yẹ pé ní a máa lọ ń ṣiṣẹ́ níbi sáìtì pẹ̀lú pé a bá lọ ṣiṣẹ́ níbi irú ọ̀nà tó jìn àpèjúwe Badagry nìkan ìyẹn wá tètè lọ bí ọwọ́ àárọ̀ ó wá parí iṣẹ́ ń bẹ̀ ó wá sún mọ́ àsìkò jùmọ̀ tó ìyẹn dúró kírun jùmọ̀ ń ṣé ìyẹn lè wò pé kóun kí átìrì papọ̀ nígbà tá a kí jùmọ̀ àyẹ̀dẹ́ tó pọ̀ mọ́ pé kí ìyẹn bá gbẹ́ láti Badagry ń bẹ̀ kó tó máa dé àdúgbò wa mẹ́rẹ̀ padà nǹkan bíi aago mẹ́fà ó yá nìyẹn ó súnmọ́ jù níbi seven kí wọ́n tó dé sọ pé ṣé èèyàn lè wò pé fóun kẹ̀kan ẹ̀ kó papọ̀. náà èsì lórí ẹ̀ ni pé kò lè papọ̀ báyìí ni ó ṣe ìmọ̀ akójá sí pé yóò dúró kásìkò ásírì kí tó kó kí ásírì kó máa wá bọ̀ nílé ọkọ ní stopover lójú ọ̀nà tó bá ti dé bóyá kókò ló dé ní tó ti mọ̀ pé òun ó rí irun kí n bí kó bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ kó kírun tó bá kírun tán kó tómátò mi wọ̀ kó máa bọ̀ ní ilé. àbí yóò tẹ̀yìn lọ́rùn yóò tẹ̀yìn lọ́rùn nítorí pé ìjọsìn ọlọ́run ni tó àyè fi àyè fi ìjọsìn ọlọ́run ọba tá a fẹ́ fọ́ lọ́run àìtẹ̀rí rẹ̀ bá fún ìfẹ́ ẹnu tiwa ìfẹ́ ẹnu tiwa ni pé tí n bá ti wọ mọ́tò kí n máa lọ lẹ́sọ̀ síjàre ìfẹ́ ẹnu tiwa ni ìjọsìn tó lọ́wọ́ bá ní pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta so òye ti sá èèyàn ẹni ò kí ń onírìn àjò so tó bá ti ń bọ̀ kó dúró lókòkò tí àsìkò àsìkò ìbá ti bá ń bẹ̀ kó sínú ó dọ̀ fún vóòsì kó bọ́lẹ̀ kó kí asiri kó má wọ mọ́tò olè direct kó wọ òkòkò pátákìnrin rẹ̀ tó wó bá tiẹ̀ tún máa wó kò lè ju hundred naira lọ two hundred naira tí wàá hard ń ní oníwà sọ pé ká má sin ọlọ́run ọba ní àsìkò rẹ̀ mo rò pé kò yẹ kí ìyàwó ní wàhálà tó bá ní hundred naira láti hard wọn bí wọ́n gbé ní three hundred láti ibi tó ti ń bọ̀ dé mile two bọ̀ tó bá bọ́lẹ̀ ló kókò wọ́n gba two hundred yóò tún wá wọ two hundred míì látọ̀kọ̀ kó yóò wá di four hundred ẹ́ kó san four hundred yẹn torí tọ́lọ̀ so kó dẹ̀ kí irun yẹn lásìkò rẹ̀ níta wo sọ fún nìyẹn so wallahu alam. pèkì nínú mọ́tò ẹni tó máa kí lórí nǹkan ọ̀gùn ìpìlẹ̀ ní wípé tẹ bá kí lórí nǹkan ọ̀gùn àwọn orígun kan ò bọ́ ìdúró máa bọ́ ìdájú kọ lè bọ́ Hmm? ìdájúkọ kíbla ó lè bọ́ mọ́ yẹn lọ́wọ́ so kìí ṣe pé option àkọ́kọ́ ni pé jẹ́ǹkì nínú mọ́tò torí pé dandan ni lára ṣurutu sihati salati ni istiqbalu alqibla so yìí lára àwọn arkanu salati oní alqiyam kánàró kàkì tó bá jẹ́ ọ̀ràn àyàn kàkì lórí ìdúró so àwọn nǹkan tó fẹ́ bọ̀ yìí lágbàá tá a sì láǹfààní àti lè bọ́lẹ̀ nínú mọ́tò tá a mú wá lọ́nà tó já sí àwọn nǹkan yẹn ò ní bọ́ so àá bọ́lẹ̀ ni so yí àá ṣe kí ni a bọ́lẹ̀ ni gbọ́n tí àbá wa láǹfààní àti bọ́lẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tó yára kó ń lọ láti kó lọ ọ̀nà àbàdàn ọ̀nà àbàdàn ló ń lọ láti èkó so tójú gbóná ti máa bọ́lẹ̀ ṣe kinní kan àsìkò òun dẹ̀ ti tó tó bá yẹ pé onírìn àjò ni òun ó pa á pọ̀ sí àsìkò ẹlẹ́ẹ̀kejì tó bá wò pé àsìkò kejì náà ó bọ̀ máa ń lọ́wọ́ kó n tó débi tó ń lọ nìyí yóò kí nínú mọ́tò bẹ́ẹ̀ tó bá wò kásìkò kejì yẹn ó bọ̀ torí pé kò sásìkò mẹ́ta méjì náà ni kásìkò kejì yẹn bá bọ́ kó tó débi tí ń lọ náà yóò kú méjèèjì yẹn nínú mọ́tò irú yẹn bọ́tẹ́sí pé oṣù láǹfààní kó bọ́lẹ̀ ní òkòkò kó bọ́lẹ̀ ní yanera kó bọ́lẹ̀ ní kinní kan kó mú un wá kó dẹ̀ wọ mọ́tò míì kó máa lọ tó yẹn ni tí òun máa ṣe ìṣòro láǹfààní àti bọ́lẹ̀ tó yẹn ni tó máa ṣe wallahu a'lam. tí wọ́n rẹ́kọ́ọ̀dì orúkọ rẹ̀ orúkọ àwọn orúkọ tí wọ́n rẹ́kọ́ọ̀dì orúkọ àwọn èèyàn tó ní ládàá sọ́dákọ̀ ni àwọn tó ní ládàá sọ́dákọ̀ ìyẹn la nẹ́bí sallallahu alaihi wasallam ní ẹni tó bá dé júmọ̀ ní ìgbà àkọ́kọ́ yóò ní ládàá ẹni tó para fún mi ẹni tó bá débẹ̀ nígbà kejì ládàá màálù nígbà kẹta ládàá àwọn ewúrẹ́ nǹkankan àgbò nígbà kẹrin ládàá ẹni tó fi ẹdìẹ ẹyẹ tó lóde lóde lọ nìyẹn tó bá ti wá di pé ìmáàmù bá ti lè gorí múmbà tó bá ti wọlé tó ti sálámà sí jàmá báyìí àwọn màlẹ́kà náà pa fáìlì dé àwọn náà fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tó ládàá tí wọ́n ń kọ síbẹ̀ nìyẹn kìí pé ládàá pé ẹnìyàn wá jùmọ̀ àpẹ́ ẹnìyàn wá jùmọ̀ ó dẹ̀ ní jùmọ̀ tó ládàá táwọn yẹn wá kọ ni ládàá mo tètè dé so sàárà àkọsílẹ̀ sàárà tó ṣe gbogbo àti yàn fún yàn ní owó ńsìn wọn kọ ṣẹ́ẹ̀rì rẹ̀ lẹ̀ so títètè dé yẹn iṣẹ́ rí ládá tó wà fún ládẹni tó fún yàn ní ràkúnmí tó fi ṣe sàrà fún ni wọn kọ ó fún náà yàn ràkúnmí rẹ pé àsìkò tó ń dé ládá màálù ló wà nílẹ̀ ó fún yàn ní màálù ṣùgbọ́n àwọn tó wá júmọ̀ ládá èèyàn wá júmọ̀ náà yìí náà bẹ̀ ní ọ̀tọ̀ tó wallahu alam tí yàn bá ti wá báràkà kan pé lódìndín nínú júmọ̀ ó ti bá júmọ̀ rákà ẹ̀yọ̀kan ní òkè kún bọ̀tí yóò bá ti báràkà kan pé tí màá bá ti dìde ní rúkú kẹ́yàn ní òkì kò ní kí méjì mọ́ wallahu alam. nígbọ́ ìpele ìpele ni ànábì pín tó sáà náà lànàbì fi pé ìsá àtúnwólá fi sáà ti sàn ní àbọ̀ sáà yẹn ti wákàtí so àwọn màlíkà tí wọ́n ń pín tí wọ́n ń kọ́ ládàá ń kalẹ̀ ọlọ́run ọba ti fún wa ní ẹ̀kọ́ ìpele àsìkò yẹn sóyè ìpele àsìkò yẹn ọlọ́run ọba ti fún wa lẹ́kọ̀ọ́ rẹ̀ kò sí wa kan ní pé ká máa dúpẹ́ ká tètè dé ó wá pẹ́ jù ká dúpẹ́ kí máa máa gorí múmbà rẹ̀ fún wa. tòtòrí ẹ̀ tá a bá ń bọ̀ tá a pàdé ustaazu tó yẹ fún àwọn abẹ́ ṣe kútúbà má ló rìn lẹ́yìn ustaazu tó bá ti lè sọ pé gba ẹgbẹ̀rún lọ́wọ́ wọn ìwọ wa ń bọ̀ lẹ́yìn wọn tá a ti wọ ọnu wọn tá a ti síwájú rẹ̀ tòtòrí ẹ̀ mi máa ń já àwọn afáwa lẹ̀ nígbà tí a ti bá tẹ̀yìn lẹ́sẹ̀ kútúbà tètè mọ̀ lẹ́wọ̀n dùnú èmi ò já wọn lẹ́yìn nígbà wọn rojọ́ torí pé èyí níjẹ́ kan wọnú mọ́ṣáláṣí síwájú mi tó ó kéré jù ló sàgbàládà kó fún yàn ní ẹyin àbí kinní kan nígbà náà ti fa fáìlì dé onóòsàárì nǹkan kan gbà fún yàn bá ti pẹ́ so yóò du nǹkan kan ọlọ́ọ̀fà àná. kẹyọ̀kan ẹyọ̀kan náà ni ó fi kún bá ti sọ nìyẹn bọ̀tẹ́ yóò bá ti bára kẹyọ̀kan ẹnìyàn ó kí raka mẹ́rin gbọ́dọ̀ máa ń bára ká so ìgbà tá a máa ń báraka ni tá a bá bá ìmáàmù ní rùkú tá a bá bá ìmáàmù ní rùkú àti báraka so àmà káǹtì raka yẹn pé first raka wa nìyẹn bọ̀ tí wọ́n bá ti lè dìde ní rùkú ká tó join ní jàmá yẹn so raka yẹn ti bọ́ but a ní ládàá àwọn iṣẹ́ tá a bá ṣe lẹ́yìn ẹ̀ bóyá sùjúdù tá a ṣe ládàá rẹ̀ náà wà gbogbo iṣẹ́ yẹn ìbádà tó ní ládàá ni bọ̀ tí wọ́n kàn káǹtì ẹ̀ fún yẹn lódìdí raka bàtí yàrá tó bá rùkú ni wọ́n tó káńtì òdìdí ráka ìbọn tí yorùbá ti bá rùkú ẹnìyàn ò bó ráka so tó bá yẹ pé tó wá kí júmọ̀ àní tó wá lọ jẹ́ pé ráka ẹlẹ́ẹ̀kejì ló lọ bá báyẹn tí ò bá màmú ní rùkú tí màmú ti dìde láti rùkú kó tó jọ́ìnì so ìṣàn pé ẹnìyàn ò bá ráka àmọ́ nìyẹn so ẹnìyàn ó kí ráka àmẹ́rin ni tó kílẹ̀. jazakumullah kan ọmọ ìyá kan ló sẹ́ndì àwòrán ẹ píkṣọ ẹ pé nípa àwọn àfáà kan fẹ́ ṣe lẹ́kṣọ̀ ó wá ní àfáà súnmọ̀ fẹ́ pa àmọ́ ẹ kó dúró dédé wọ́n wá kún un náà papọ̀ mọ́nú àwọn àwọn àfáà ìkú wọn ta láwùjọ wa ń sùn òun wá ń bèèrè pé ṣé irú àfáà yẹn tó ti lọ kún wọn gẹ́gẹ́ bíi pé a máa ń gbé pé ẹni tó bá ti ń tẹ̀lé àwọn oníbílà ìpá máa ṣí mọ́ ni òun wá ń bèèrè pé ṣé a máa ṣí irú àfáà yẹn náà mọ́ irú yẹn báyìí máa ń pẹ́ mo fi dá tíra ni o ẹ̀ríkẹ́ mi sọ̀rọ̀ pẹ́ mo fi dá tíra ni. so bẹ́ẹ̀ ni nínú àwọn tí wọ́n kó jọ pọ̀ yẹn ọ̀nbẹ nínú àfa súnà táwa á mà táwa sì rí wọn nílẹ̀ tó ṣe pé wọ́n dúró déédéé ni tó sì já pé ìrí wọn níbẹ̀ ń àní sọ wípé wọn ò dúró déédéé sóye àmọ́ àrí rírì wọn yẹn lọ́dọ̀ tiwa pé àṣìṣe ni. wọn ò pókẹ́ àárín níbi pé wọn ò dúró dédé ṣùgbọ́n èmi o bóyá kí n sọ lẹ́nu ahọ́n tèmi pé èmi rí nígbà tí èmi ti rí kinní yẹn mo kà á so mo ní mistake ni ti ustaz wa yìí ṣe so bóyá kí ok ẹ má jẹ́ ń dárúkọ ẹni o ẹni mo mẹ́rin tẹ́ ń sọ but ustaz wa yẹn mistake náà ṣe pẹ̀lú wa pẹ̀lú irú àwọn dàkátìrà pátipátí. tán ń tẹ̀lé àwọn ìfowánù fáwọn èèyàn àbí àwọn tí lọ ń bẹ rọ́bì òwòrò tí wọ́n lọ ń bẹ̀ wò tí wọ́n lọ ń rẹ́rìn pẹ̀lú rẹ̀ rẹ́rìn pẹ̀lú ń bíbíà rọ́bì tó yẹ pé kísúlẹ̀ fàrúkù tó máa ń sọ kátikàti lẹ́nu ni rọ́bì ti máa ń sọ sọkúsọ lẹ́nu ni tó yẹ kankan sọ tó súlẹ̀ ńgbà tí súlẹ̀ dé ni òun fẹ́ gba sáà má gbogbo wọn lọ́wọ́ tòun wá but eléyìí ni à ṣé rọ́bì tó yẹ pé tán bá ṣàdúrà ní nígbà tí ṣéwù rẹ̀ làwálì ṣéwù wọn bàbá làwálì ti ń bẹ tí wọ́n bá ṣàdúrà wọ́n pé ẹni àwálù àwálù ní àmì wọn lẹ́yìn pé àmì àmì àwálù àwálù àwálù ò ní àmì wọn ọmọ ṣéwù làwálì mi náà ó ń bí díà sí ní ṣéwù làwálì kì í ṣe ń súnà àbó wòrò gan ń bí díà ní kì í ṣe ń súnà àbẹ̀ntì súnà bá dàrú máa ní. ọwọ́ ló kù sóyí but ibi tá ń lọ nìyẹn ibi tá ń lọ òun náà ní kálukú náà ṣe kíni lẹ́ ń rí o ìkànnì wọn ya àwòrán nígbà tí afẹ́fẹ́ sí sókè ó ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí adìẹ eléyìí náà nísìnyí náà afẹ́fẹ́ ti fẹ́ tó yé ọ̀rọ̀ yìí kàn ń tẹ̀sí báyìí ni wọ́n á rùn. tóbìkọ́ téèyàn bá rí àwọn ìgbésẹ̀ táwọn pípé ń gbé nìyí ibi tí wọ́n padà kó àwọn èèyàn lọ wọ̀lá inú tó fi tẹ́tí kó lẹ́ padà padà sí. àwọn táà rí ń bẹ̀ ní kò jọ wá lójú ẹni àkọ́kọ́ ó àwọn èèyàn bàbá rẹ̀ ni èèyàn bàbá bàbá rẹ̀ náà ń súfí ni bàbá rẹ̀ ń súfí so nítorí wàá ti mú un sọ pé bàbá tòun tó fi bàbá tòun yàtọ̀ ara àwọn tó jẹ́ àwọn rùpàkọ́ òtọ̀ríkà àwọn tájọ ń bẹ lórí tọ̀ríkà kan náà pẹ̀lú bàbá rẹ̀ ló lọ ṣe kí ni ló lọ kí. so ẹnì kejì náà àtẹnìkẹta tájọ wà ń bẹ̀ náà nìyí ìtàṣe náà ò takò ìlànà wọn àti bílànà ìfọwọ́nù náà ń bẹ lórí ẹ̀ hasanu lùbánà okùn sórí sufi àsọ̀fíà ni hasan al-banna òfin sufi asọ̀fíà ilẹ̀ tó fi ṣe kíni tó fi kú bí tìjáni àṣẹ ń bẹ tí kọ́dìríà ń bẹ nafsibandiya ń bẹ asọ̀fíà ń bẹ asọ̀fíà ni hasan al-banna ṣe tó fi kú kò fi lẹ̀ àwọn wíìrìdì asọ̀fíà hasan al-banna máa ń ṣe tó fi kú àwọn tó jẹ́ àwọn ọ̀gá àwọn tó súnmọ́ hasan al náà kọ rìpọ́ọ̀tù kalẹ̀ ẹnu síra pé kò fi wíìrìdì asọ̀fíà bí kí wọ́n sọ pé èèyàn kan kílèmù súnà wà mọ́ odidi tìjáni àrí ó sì gbọ́wọ́ ẹ̀rí àwọn wòlídìí tìjáni Jawharatul Kamali gbogbo ẹ̀ bá a báwọn kò kò fi í lẹ̀ ó sì máa ń ṣe tó fi kú kò kàn báwọn ṣe ìjókòó jàmọ́ àmọ́ ni tí ó tún ní àbó ń tún fi kọ́ sóòrùn náà lọ ṣe ìlànà tó ga àwọn Hasanul Banna ń bẹ ní orí ẹ̀ ni so tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọ òun nìyí àwọn náà gbógun ti tẹ̀sùbà àwọn náà padà síbi tẹ̀sùbá padà torí pé wọ́n fẹ́ yapa ṣéwù wọn nínú tọ̀ríkà wọn hasanul banna. so kí náà ti ń pè é mọ́lídìí nàbí hasanul banna máa ń ṣe mọ́lídìí nàbí tí rọ̀bìl awal bá ti bẹ̀rẹ̀ báyìí láti ọjọ́ kìíní ni asanul bana banna ti máa ń bẹ̀rẹ̀ sí ní celebrate mọ́lídìí nàbí ìdí on twelve ó dẹ̀ lọ́nà tó máa ń gbà ṣe tó ti láwọn èèyàn tó yájú pé ilé rẹ̀ láti wá ṣàjọyọ̀ lónìí tó bá dọ̀la ilé tiẹ̀ là á lọ tó bá dọ̀túnla ilé tiẹ̀ là á lọ má ṣe máa ń ṣe nìyẹn tó tó máa dárin súfì dárin mọ́lídì nàbí dárin gbogbo ẹ̀fà nàbí ni tí ó fi di ọjọ́ kejìlá gbìn yóò celebrate mọ́lídì nàbí nílé àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà àwọn tó já wọn èèkàn nínú ẹgbẹ́ wọn ó sì máa ń ṣe nìyẹn. tó gbà sáré pé hasan bá náà ń ṣe mọ́lídì nàbí pé àwọn náà ti máa ṣe mọ́lẹ́ dàbí nìkan tó ẹni tó bá mọ̀ pìlẹ̀ wọn ní gbogbo yẹn ò ní jọ ní ojú àmọ̀ pé wọ́n ń padà sílé díẹ̀díẹ̀ ni wọ́n ń padà sílé díẹ̀díẹ̀ ni tó torí ẹ̀ irú àwọn èèyàn báyẹn ní wọ́n á sọ pé ẹsìlẹ̀ lè báyàn ṣe à ń báyàn ṣe àyè báwọn èèyàn jákujàku ṣe ń tiwa ni pọ̀tùkì ẹ ní àwọn ìbáyàn ṣe táwọn ọmọ nípa ìbáyàn ṣe à ń báyàn ṣe náà à ń invite àwọn èèyàn kan wá ṣe wáàsí lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ń pa wá náà ní wáàsí náà nílùú mi náà so à ń bá yẹn ṣe but àwọn èèyàn tá a bá ti rí pé aláìsàn ni wọ́n torí ká má pa àìsàn bá wa ní àìbárò wọn ṣe so à máa ń ṣẹ̀ṣà àwọn èèyàn tá a bá ṣe ni ìyẹn sì ni ọlọ́run ọba fẹ́ ká ṣẹ̀ṣà àwọn èèyàn tá a bá ṣe. sànàbí náà ní láti sọ illa mu'minan wa la ya'kulu ta'amaka má bá yàn kan rìn àfolùgbàgbọ́ má bá yàn kan jẹun má jẹ́ yàn kan tọwọ́ bóúnjẹ rẹ kó ń fẹ́ bọ́ jẹun jẹ́ ojúlùbẹ̀rù ọlọ́run tó yẹ máa ń ṣẹ̀ṣà àwọn èèyàn tẹ́yìn ó bá ṣe tẹ́ bá jókòó tẹ́ bá jẹ tẹ́ bá mu èèyàn máa ń ṣẹ̀ṣà bọ́tí lànà tí wọ́n ní pé wọ́n ṣẹ̀ṣà alábàáṣe lànà tí wọ́n ní ẹ̀sùn tó bá wọn bá wọn lọ́dọ̀ ọ̀rọ̀ bí kò jọ wá lójú ní àwọn ìṣẹ̀ṣà alábàáṣe ó lè dọ̀la in fact ní tó súnmọ́ ni pé ìtí ó kàn lẹ́yìn rọ́bì ní àbíbù markaz ẹ máa retí yẹn náà lẹ́yìn tí sẹ́wọ̀n rọ́bì yìí ẹ máa retí abibu markaz náà wọ́n padà kóra wọn lọ sọ́dọ̀ yìí náà ni tèbí ń jọ́tọ́ fẹ́ gba Buhari lálejò táwọn náà tán lọ ṣe ziara olórí wa president Buhari ni ìgbà tí wọ́n gba lálejò markaz náà lọ gbé sí wọ́n lọ fi yọ́nà abibu náà ni tòtò báyà tí wọ́n á tún padà kóra wọn jọ lẹ́nìkan ni wọ́n ti sọ dókítà kan ni wọ́n ti di prọ́fù nísìnyí ó ti sọ pé ẹ́ òun náà ló kọ tíra tó fi ṣe rọ́dùn fún abibu lórí ọ̀rọ̀ mọ́mú Bukhari ó sì sọ pé síbẹ̀síbẹ̀ náà àfa wa ni a sì máa kó bàtà rẹ̀. so tó bá dọ̀la tó bá kó àwọn lọ tó tún lọ ọ̀dọ̀ abibu náà ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìlànà tiwọn nìyẹn báwọn ó sì máa ṣe bálabàlá tiwọn nìyẹn. so àwa ni ká mọ tí àwọn ń ṣe but ìrí àfa wa yìí láàrin irú wọn nìyí ìyẹn ní àṣìṣe ni lọ́dọ̀ ọrú àṣìṣe ni pé irú àfa wa yẹn wà pẹ̀lú irú wọn tó káwọn náà máa tẹ̀lé ti àwọn èèyàn ká máa tẹ̀lé ti àwọn èèyàn but àìfọ́sí àwọn èèyàn ní ń taari téèyàn kan tá a mọ̀ kó gbádùn tí ò bá ti rí bẹ́ẹ̀ á ṣe sùúrù lórí ọ̀rọ̀ rẹ̀ kó náà ṣe kíni kó fi rí i ni sóye tó á ṣe sùúrù náà ni but a mọ̀ pé àfa wa yìí olùpèpè dáadáa ni àwọn ọmọ sì máa ń pè wọ́n aládùúgbò wa yìí ní àyíká kó pé ẹ má pe òṣùpáàzù kìnní kan ẹ má pe àìtakò wọn so ayé ti ní ká má pe wọn so àwọn nǹkan náà ti máa ń sọ ní àwọn nǹkan tí ó dáa ni so torí ẹ á fún wọn lẹ tí pé mistake ni àwọn kójá pé ń táwa rí wọn ì tí ṣe kíni wọn ò tí ì rí bẹ́ẹ̀ so but kíru wa tá a ti rí fáwọn ẹni yóò gbádùn ká wà láàrin wọn mistake ni so ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀ ni kọ́lọ́n kó ṣàánú wọn Allahu alam. تبعي الكتابي وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا